ojú aláfojú ti máa rí ojú ẹ ṣètò láti rí. ẹ wọ òrìṣà. ewúrẹ́ òkè wọlé tọkọ̀kọ̀ wà á kú. ẹbí tí ó pé ìràtọ̀ ṣe pẹ̀lẹ́ ẹnu ẹni ní pani ayélujára fò gidi ìṣàkọsí lọ akẹ́kẹ́ ni mí o mo kọjá àwọn àgbẹ̀ṣeré ó ti ṣe tọ́tọ̀ fẹ́ parun. bá di six máa wá gbé ẹ padà wọnú voice note tó sẹ́ǹtì sẹ́ six tó jáde ń bẹ̀ tó fẹ́ lọ ṣe gbogbo òsì yẹn tí mo wá dago mẹ́fà wá ṣe wà padà wá gbé mi. mo kọ́kọ́ pa voice note tó lè jẹ́ wrong number ló sẹ̀ndí ẹ̀ sí. top number. onífẹ̀ẹ́ tèmi o òun fẹ́ fẹ́ mi bọ́dà sórí rẹ̀ burú bí eégún tí ń léwòrè sẹ́kọ̀ mọ̀ pé ọkọ lèmi wà ní ló bá lọ́kọ náà dà ọkọ tí ò rí jáde tí ò béèrè àbùsàn. bọ́ọ̀bà wa ṣe sí orí búrú sọ́dọ̀ rẹ̀ kòlábò kòlábò ọwọ́ àṣàlẹ̀ òun wà lókè ẹ ṣe mísọ́nárì papọ̀. èmi olóore èmi tí mo gbà ẹ lẹ́ nínú ìṣòro èmi tí mo yẹ kò nínú ìdè òun á ní kẹ́mi kú òun ilé ẹ lọ́nà o sọ ní àbò jábọ́. all i want is leave my house you have to leave my house today. àjàkálẹ̀ àrùn tó gbàlù kan ọ̀sẹ̀ yẹn ọkọ mi. bẹ́ẹ̀ni sọ́hun orí oṣù wo lọ ṣe pẹ̀lú tó ṣe yìí ewu rẹ̀ gbọ́dọ̀ sẹ́ńlú yìí. olórí ọ̀dọ́ lọ wá pọ́nlé bá ẹni tí ò ní sẹ́ ládùúgbò náà fi ń jẹ olórí ọ̀dọ́ àǹfààní àdúgbò ni ẹni tó lè ṣẹ́wọ́ sí pé bọ̀dá alágbájá ẹ mọ̀ bọ àwọn ọmọ mọ́sàǹfààní ọwọ́ amúra rẹ fúnra rẹ lóko lórí ọ̀dọ̀ inú rẹ wá ń dùn. ó ń boyè mi jẹ́. oyè burúkú olóyè tán ń jẹ oyè ń dìlé yín. ẹnu ò ṣe o. Ah! inú ọmọ tún bá mi bò lẹ́ẹ̀kan bó ṣe. Ah! ẹ̀yin aṣẹ́wó alágbèrè oníṣekúṣe onítìná gbọ́kọ̀gbọ́kọ̀ tẹ́kọ̀kọ̀ ọlọ́kọ ní mọ́ wù yín ẹ mọ̀ wọ́dọ̀ ọkọ mi mọ́ o ọkùnrin nìkan ló ṣèwòsàn fún. sẹ́mi mọ̀ pé ọmọ lẹ́lẹ̀ lásánlásán tí wọ́n ì gbé sórí ibùsùn ni ọ́ ni èmi ò ní fi ọ̀ ọ́ ò mọyì tó fẹ́ fẹ́ mi sí ìgbà ọmọ lẹ́lẹ̀ àbí ọmọ lẹ́lẹ̀ àbí. ìwọ ti ṣí gbàgùdẹ̀ wò láì ṣàwọ̀ ẹlẹ́yẹ ejò láàrẹ tí mi erin tí mi ẹ̀fọ́ ó ti ní ní ìní báyìí ẹ̀jẹ̀ á gbẹnu ẹ. 14. Uh uh. I no, no, no. she can't be, she can't be 50 now. Uh uh. How can hey. be? Adunni can't be 50. Amen. Wow! Damn! Wow! mi ò ń ṣe yorùbá but wọ́n bí mi nílẹ̀ yorùbá mm. mo dẹ̀ fẹ́ yorùbá tí n bá tún lé ayé wá ọ̀dọ̀ yorùbá ni màá yà. you are welcome oh. ọ̀rẹ́ mi ṣe bó ṣe mọ̀ ẹ́ orí tó kẹ́mi abẹ́lé abeg my husband dey here make na no give me ten sion. èmi ò sí ten sion. roommate on behalf of us the girls we want to wish you a happy birthday long life mm-hmm. and prosperity. Mm-hmm. Chief Kenneth àwọn ọlọ́mọ àlò ẹ gbó. because you are fifty looking thirty so tó bá máa tún fi sixty look kìíní I'm a look twenty <laughs> Come on, let's check. Let's check. Um, yes, yes, yes, thank you so much. Thank you everybody for coming. I love you all. I love you. Ẹ fún ọ̀rẹ́ mi Take your call, yeah. bro. Take your call. Yeah. Thank you. I'll do it myself. Yeah. Awesome. Mm-hmm. That's my jolly friend. Uh, yeah. Way back. Eh? ọmọ ibo tó fọmọ yorùbá. Oh, <laughs> ọmọ yorùbá kan ti wá ń jọ ibo báyìí. <laughs> ẹ wò mo tẹ ẹ̀tọ́ síbẹ̀ máa joyè láìpẹ́. now now now now now uh, eh, my people mo ti fẹ́ yàwó mi for the thirty years hmm. Hmm? tí ò dẹ̀ fi gbà kankan dà mí láàmú hmm. ọ ní ilé ayé mi lára I want to surprise my wife eh, gbọ́dọ̀ fi ẹ̀mí ìmoore wọn Adunni. Yes, baby. bá chat tó serious story ṣé ìṣe kó bèrè lẹ́yìn ọba chat. Ah, ọlọ́run ò jẹ́ mama you suppose trust me now. I trust you. ẹ eh, kí n fẹ́ bá àwọn eléyìí sọ and na you dey bless me now. <laughs> ẹ̀yin lẹ ń tọ́jú mi náà kí n fẹ́ bá àwọn ẹ̀ sọ. trust you I trust you don't take it. kí ni oníbàárà ń bọ́ lè bọ̀ kí ló ń fẹ́. Ah, mama You promise me now. Now you tell me, say, if I knock you where you could do me where? Can you imagine? You had expect me, you tell me thank you. Mo retí pé kò sọ thank you. At least ó ti yẹ kó o ti receive alert. Ah. Ó ti ra alert ni. Etí ẹ̀ ló ṣe. Láti gbà wọ́. Tipẹ́ tipẹ́. Mi ò rí nǹkan kan. Bóyá sẹ́kọ̀ọ́ fún mi ló ṣé o ti rí. ọkọ hello love mo wá ọkẹ hmm? ẹ ń bọ̀ lé ẹ ń bọ̀ Nàìjíríà next week bọ́ ilé máa pẹ́ bẹ́ẹ̀ náà kílẹ̀ bọ́ wa ṣe ń lé ẹ̀ẹ́dẹ́ ok àmọ́ máa retí yín <laughs> i mama baby thank you so much you're you want to blackmail her if that's what you call it look Charlie, don't mess with me I have everything we've ever done together I have the clip I have the clip you and Charlie if you mess with me I send everything to Ghana, to Kofi and other people. So be wise, okay? Okay. Name your price. I love that. I love that. Just 10 million. What? Yeah, just 10 million. That's what you want, right? Yes. 10 million and you go free. Okay. That's fine. You'll get it first thing tomorrow. No. I must get it tonight. Before 12 a.m. Okay? Deal? That's fine. Good girl. Baby. mo ti rí ten million tó sẹ́ǹtì mi but then again kúlé tó you just think about it tabade UK accommodation wà ń feeding amara mọ́tò guy me and you go do big boy a máa ṣe big girl na mo máa ṣe irun me i'm thinking if you call your you know call your maga again kó tẹ you know kó ṣe mí àbí what do you think. Chale. Yeah. You get brain no? Oh? Yes. If you reach rookie. uh -huh. you go buy house. Exactly. You go turn up. Yes. You go do big boy. Big big, big girl. girl. Yes. Ah, I will call him back. I'm kan to wà ṣe. Pè é sìn sìn. Ah, no no no no no no no rush we just collect one now. What do you mean Now Call him now. Mm, Chale, make we take am slow. Yeah. We just collect one now. I'll give am time. I'll collect. I'll eat up. Collect another one. Mo pé kò sí time. There's no time. But your brain they work o. Oh. <laughs> Who na you calling her? Don't worry, I will collect am. Okay. Go <laughs> inside. show up. Hello, babe. Báwo Ah. Abuja báwo? Oh, sọ fún mi pé ó ń bọ̀ lábújá náà. Kí n tó fi travel. pẹ̀lẹ́ o. ẹ̀ẹ́ ah ayé mi o. Babe, down calm down calm down let me see you calm down. ah ẹ gbà mí Candy Crush Candy Crush ló tún ṣe sórí kí lélẹ́yìí what is this. calm down now Come calm down. down eh? Ọ̀túnba yeah. Ọ̀túnba Àbújá nínú Èkó eh. Àbújá nínú Èkó. Eh, wọ́n rí ìṣẹ́dú mítìnì. wọ́n rí ìṣẹ́dú mítìnì look at who you are carrying is she not calling Isola's age mate ẹni tó dàbí dọ́tà ẹ ó tún dàbí ó fojú jọ ó fara jọ kí ló máa yí fi ju kọ́yìn sọ́lá lọ. Ah, ah, ah, look at her now she is just my god daughter. ẹ gbà mí pásítọ̀ sùn wo màá ṣépè fún ẹ màá ṣe ìpè fún ẹ kí ló ọmọ tó dúró yìí fi ju kọ́yìn sọ́lá lọ wẹ́ni tó ń gùn. god daughter mi nìyẹn god daughter ò ṣíwọ́ eh? god daughter kill you there ọtúbà god daughter kill you there. is there anything between us kò sí nǹkan láàrin mi àti ah! ẹ̀ náà. ayé mi o ayé mi ayé ohun tó balẹ̀ gbà má fi lọ yan ṣùgbọ́n ohun tó balẹ̀ gbà má fi lọ rẹ̀ ìṣẹ̀lẹ̀ jẹ́jẹ́ o níwájú Elédùmarè má ṣe hùwà tí ó dá rẹ̀. ohun tó balẹ̀ gbà má fi lọ yan ṣùgbọ́n balẹ̀ gbà má fi lọ rẹ̀ ìṣẹ̀lẹ̀ jẹ́jẹ́ o níwájú Elédùmarè má ṣe hùwà tí ó dá sọ̀rẹ́. asopọ̀ sí mu ó ń fi kó pamọ́ ni o bí ó wà nìkún ó mà wá ní kẹlẹ́bẹ̀. àṣesílẹ̀ ṣóun làbọ̀ wá bá ohun tó balẹ̀ gbà má fi lọ rẹ̀ ìṣẹ̀lẹ̀ jẹ́jẹ́ o níwájú Elédùmarè wo má ṣe hùwà tí ó dá sọ̀rẹ́ ẹ̀. ohun tó bẹ̀lẹ̀ gbà má fi lọ yan ṣùgbọ́n ohun tó bẹ̀lẹ̀ gbà má fi lọ rẹ̀. ìṣẹ̀lẹ̀ jẹ́jẹ́ wo níwájú Elédùmarè má ṣe hùwà tí ó dá sọ̀rẹ́ ẹ̀. ọmọdé tó bú ìrókò tó bojú ẹ̀yìn òòjọ́ kan lolúwẹ́rẹ́ pànìyàn. má fi ọtí ṣe rẹ̀ léṣe men will always be men ò bá àmutí ṣé ọmọ kọ́tọ́ tí máa ń ṣe lára ni ó máa ń damage health. exactly look bami bami babe i know and i understand how you're feeling mm. but at the same time you just let it go you look away mm-hmm. wo obìnrin tó bá ní pé ọ̀rọ̀ ọkùnrin lòún fẹ́ gbé sẹ́mi ó máa ṣe rẹ̀ léṣe ni o. Mm -hmm just stop all this drinking kí ló ń now. it is too late already wo just go home and let's go and settle Totunba no settle Totunba. no no no no everyone too bad don to Totunba everywhere don i don't want to anybody that looks like you no èròngbò búbu again o èròngbò búbu àgbo. Mm. it's okay but you still have to go home. No, no, no, no, no, no, leave me alone. Wo eléyìí ọmọ kan tá à ń sọ mọ́ It's better ká tètè máa gbé lọlé before it's too late bẹ́ẹ̀ mi ṣe wá sí èmi gan wọn ti pẹ́ ń ta báyìí so let's after let's take our home. Ah! yóò bó mo bàtà ìdàgbà yóò bó bó láwọn ọjà ilé ilé. ohun tó balẹ̀ gbà má fi lọ rẹ̀ sílẹ̀ jẹ́jẹ́ owó níwájú elédùn má ṣe hùwà tí ó lọ sọ rẹ̀ asopọ̀ sí mu òun fi kó bá wà ní o bí ó wà nìkan ó We have to leave our car with security. Thank you. That's where I wanna be. Cause I had to know, know this beauty. Breathe. This is my time ṣe wà tí ó dá sọ́ọ̀rẹ́. ọmọdé tó wúlò kò tó bojú ẹ̀yìn. òjò kan lolúwẹ̀rẹ̀ pànìyàn orí. Hello. ẹni tó tutọ́ sílẹ̀ tó fẹsẹ̀ bẹ̀rẹ̀. Kwame on the line. Kwame, what do you want? If you don't want me to expose our deal, I need another ten million naira. Kwame, you wo ni mo yìí fún ní ten million naira? Dá me, lóhùn. What exactly is wrong with you? Charlie, I don't have time for rubbish. Are you paying or not? Okay, Kwame. I'll give you this time. But this will be the last time you will ever disturb me. Good. You know, say money not be problem. Hmm. No problem. This is the last time. Just get off my phone. Mo fẹ́ ṣe sọ̀rọ̀ bọ̀ Baby, are we getting the money tomorrow? Yes, we're getting it tomorrow. Like, are you sure? Yes, and we are going to UK. <laughs> Straight. I trust you. oh, let's move, let's move. explanation tí lè ṣe tó máa make me innocent o oh, deserve nǹkan tí mo ṣe fún ẹ please forgive me. you will hear from my lawyer. lawyer. nǹkan tí mo lè sọ quotation tí iléeṣẹ́ yẹn mú wá ó yẹ ká beat ẹ̀ down ó yẹ ká beat ẹ̀ down ẹ kò wá yẹ káwa náà gbéra wa sílẹ̀ just like that lóòótọ́ eh, they are the best but àwa náà gbọ́dọ̀ ṣùpìn ara wa just like that now eh, a gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ ni pé wọ́n fẹ́ ràn wá lọ́wọ́. àwa la fẹ́ ràn lọ́wọ́ this time a náà gbọ́dọ̀ gbéra wa ga ẹ kọ́kọ́ sọ fún ọ náà kọ́kọ́ sọ fún ọ ṣó ti gbọ́ tá bá ríra tó máa sọ it's alright màá bẹ̀ sọ̀rọ̀ létà ṣùgbọ́n màá bẹ̀ sọ̀rọ̀ létà. ọkọ mi ah, olówó orí mi ẹ má bínú pé mo pẹ́ dé lánàá. tókẹ́ àti ọkọ ẹ̀ ló ní misunderstanding so tókẹ́ wa wà ló mutí ọtí wọn ń pa gbà yẹn ni Bridget wa sọ pé ká ká ká mú. tó ń gbọ́ nǹkan tó ń sọ lẹ́yìn ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu ẹ̀ ìgbà yẹn ni Bridget ṣé mo béèrè ẹni tí ń lọ́wọ́ ẹ̀ kó tó bẹ̀rẹ̀ sí ní kàbòròbò ṣé mo bí ẹni kankan àbí mo rún ẹlẹ́jọ́ rò because I don't understand tó kàn déédéé kúnlẹ̀ síwájú mi tó bẹ̀rẹ̀ sí ní kà bí aláfiṣe leave my sight kó ń wájú mi. ẹ má bínú ẹ bínú mo mọ̀ yín ẹ má bínú ẹ ó wáyé bẹ́ẹ̀ ni i'm sorry. má jẹ́ kí n repeat ara mi má jẹ́ kí n repeat ara mi ọ̀rọ̀ à sọ fún ẹ jẹ́jẹ́ sí i kó kó ń wájú mi kó kó bó ṣe ń ṣe é kó ń wájú mi. kí lè máa jẹ. kí ni fẹ́ jẹ ó dà mí jẹ lọ́kàn. Ah, no ẹ sọ nǹkan tó máa jẹ màá sáré báyìí sẹ́ǹsì. kí lẹ́yìn gbé sílé. Si ẹ má ṣe fried rice and chicken fún yín. tẹ bá mọ̀ sí. <laughs> tún bèrè pé tí bá mọ̀ sí ó kò sí problem ẹ̀hẹ̀ mo ní kí n rán yín létí nípa ọmọ ọ̀dọ̀ tí mo sọ fún yín yẹn torí pé ẹ wò ó iṣẹ́ lè ó ti sú mi èmi nìkan màá tún lè ṣe màá gbálẹ̀ màá tẹ́ bẹ́ẹ̀dì màá fọṣọ màá ṣe ah, ẹ wò kò easy ọmọ ọ̀dọ̀ yẹn ló lè ṣe. Ah jọ torí Ọlọ́run ẹ̀mí ló lèmi pẹ̀lú ẹ̀ ti discuss ọ̀rọ̀ ọmọ ọ̀dọ̀ yìí kí ló dé tó tún wá ń rí ìsẹ̀ again ṣé alẹ́ ti lápá ni ẹni because kò yé mi ọ̀rọ̀ ẹ̀gbọ́n kò fẹ́ yé mi mọ́ ọmọ ọ̀dọ̀ bíi ti báwo nítorí pé mi ò fẹ́ fún wàhálà ìgbà tó ń complain tó ń complain ni mo ṣe send ọmọ sábrọ̀dù ọ̀rọ̀ ọmọdọ̀ yìí ló ń sọ àti sọnù yàrá àti sọ severally mo dé sọ pé mi ò fẹ́ sọ fún mi sọ fún mi iṣẹ́ wo ló wà nù compound yìí tó lè ṣe ṣé compound mélòó ni compound wa ẹ tó fẹ́ ju bẹ́ṣíìtì tó ń tẹ tó ń tẹ lókè yẹn lọ àbáwo tó ń fọ́n kíṣìn iṣẹ́ mélòó ló wà nù ilé tó lè dá ṣe sọ̀rọ̀ ẹ̀ o ò ń gbé mi lẹ́mìí gbóná o òun gbé mi lẹ́mìí gbóná mò ń kìlọ̀ ara ẹ̀ fún ẹ mi ò ní bẹ́ẹ̀ sọmọ bọ́ jẹ́ kí n sọ nǹkan kan fún ẹ ìjọ tí n bá ti mú ọmọ ọ̀dọ̀ wọnú ilé yìí ó ti dìyálé nìyẹn mo gbéyàwó lé ẹ nìyẹn. kí lè ṣáà ti sọ. plus one. <laughs> èmi máa ṣeré nì mi ò ní ìdọ̀mọ̀ ọ̀dọ̀ mo wà òkè ṣé kí tún lè ṣe ni. no ọmọ ọ̀dọ̀ la máa fẹ́. mi ò ẹ má bọ̀ ọmọ ọ̀dọ̀ mo ná agbára láti ṣe everything baby baby o ààrẹ baby. yóò láìpẹ́ ọ mo sọ́gbẹ́ má bàa mi ṣe má bàa mi ṣe mi sẹ́ ara fún mi sẹ́. baby baby for us. oh god oh god. next time ah, ah. mo mọ̀ pé jọ̀kọ̀jọ̀kọ̀ ìwọ náà lọ́kọ tó bá dẹ̀ ti lọ́kọ wò ó bó ọkọ tó ń ṣe fún mi ọlọ́à ṣe ìlọ́pọ̀ ìlọ́pọ̀ ìlọ́pọ̀ ju bẹ́ẹ̀ lọ fún ẹ olórí burúkú má ṣàǹfààní very useless idiot stop calling my husband olórí burúkú wèrè ìwọ tún kọkọ mi wò tó ti wò ó thunder ṣé mo kọ́ tó jẹ́ thunder thunder go fire you thunder go fire you fire your generation wèrè wèrè. ta ló ń bá jà fóònù mi kọ́ fóònù mi kọ́ nìyẹn lọ́wọ́ ẹ̀. ṣé mo gbé fóònù mi lé ẹ lórí ni ló ṣe lọ píkì fóònù mi. mi ò gbé fóònù mi. ìwọ ò máa gbé fóònù ikú ti pa ẹ. àìjọ ah! mi ò gbé fóònù yìí. yé àdùnnú gbé kọ́ọ̀lù mi o gbé kọ́ọ̀lù mi àyè gbẹ ayé òdẹjà ò ní bẹ̀rù mo dẹ̀ fi fóònù mi sí orí ibi òdẹ gbé. ọkọ bá property Look here. I'm not a Yoruba man. Oh my! pé you bought mi kò tó fẹ́ All this rubbish, I òkè ń now. o. I'm not be Yoruba where their wife got the uh, uh, pick their uh, husband phone. Kí ló Ah! adùnní àti inú yàrá ń bẹ̀yẹ ni mo ti ń gbọ́ tó tó ń ṣépè burúkú fọmọ lọ́mọ kílò kílò kílò gbójúlé kílò jẹyọ èsì wo ló gbẹdùn ẹ tó fi láyà èmi màá ní ẹgbà mi náà ẹgbà mi o gbé kọ́ọ̀dù mi adùnní o gbé kọ́ọ̀dù mi o lè láyà láti gbé kọ́ọ̀dù mi. I honestly think you should count yourself very lucky. bó ṣe ń sọ kinní yẹn inú dẹ̀ ń i don't get it. my husband cheats on me and i caught him red-handed. ó dẹ̀ ní kí n gbàgbé ẹ̀ kí n mójú kúrò kí n gbójú ń bẹ̀ ah, ẹ dúró ẹ are you girls supporting men to treat us anyhow kọ́ máa ṣe bálabàla is that what you're doing tí ọkùnrin bá cheat wọn á náyé ń ṣerú ẹ wọn á it's a man's world tóbìnrin bá cheat wọn á mú gbèsè ẹnu aṣẹ́wó ni o oníranù ni o orìnkùnrin ni o ẹ àjẹ má máa wò wọ́n ẹ wo ẹ wo ẹ wo ṣe fẹ́ gbọ́. Mm. me i don't have body for all that kind of thing i've spoken to my lawyer wọ́n dẹ̀ máa fún ní divorce letter ni they're going to serve him a divorce letter and that is on period. Ah. mo mo ti rárá ráyè gbogbo yẹn. ẹ o hmm. wo Bridget tún ní kó kàǹtà rẹ as one of the luckiest women ṣòro pé kò mọ nǹkan tó ń sọ ni ẹni tó ní orí kò ní fìlà lọ̀rọ̀ ẹ. what's the meaning of that. a man of that calibre ọ̀túnba ó cheat ó ka ó ń bẹ̀ ó ń dọ̀bálẹ̀ ó rá bàbà ọ̀túnba for that matter ó wá sọ pé ẹ eh, divorce ló kàn divorce ló kàn ṣé wọn mọ nǹkan tí olúkálùkù ń go through nínú matrimonial home ẹni wo àánú mi ṣe ẹ́ tí o bá fi lè sọ pé o fẹ́ kó jáde pẹ́rẹ́ sórí àwọn set ọmọ ẹ oyin kan yẹn àwọn lọ tún bá máa padà gbé sílé. hell no. hell yes òun ló ti gbọ́ yẹn let me even tell you something ṣeré ẹni tó ń wè Adùnní on daily basis ni ọkọ ẹ ló máa ń cheat on her he goes around with all sorts of small girls. What? Yes. Underline it, all. Oh. small girls. No, no, no, no. And Adunni is hundred percent aware. Ah. kí ló fẹ́ Ah, ẹ gbà Wait o. Are you trying to tell me all this to make me feel good? Oh. Right? We are not telling you to make you feel good. A kò understand. You're o rí Bridget way bí ọkọ ẹ ṣe ń tọ́jú ilé tó tó ń fowó ṣeré nu ilé tó ń ra gbogbo kan títí kò sí nǹkan tó wọ́n nu ilé sórí eh? ọkọ ẹ kò satisfy ẹ lórí bẹ́ẹ̀dì ó máa sílẹ̀ for months tí ò ní súnmọ́. <laughs> mo rírì what babes ṣé nǹkan tẹ̀yìn méjèèjì ń bò mọ́ra látọdún yìí ẹ̀ dẹ̀ ń ṣe bẹ́ẹ̀ ni pé marriage yín wà so rosy and sweet. <laughs> It's not funny now. It's not funny. We're not just laughing. We're just laughing at your ignorance. Yes. See, àmọ́ gbogbo eléyìí. What are we doing? We're just managing them. Yes. Managing and at the same time getting back at them. Oh, please, girls. You're managing the situation. You're getting back at them. Báwo ni méjèèjì ṣe jọra wọn? <laughs> Oh ṣé tá a bá ní kó ṣe nǹkan ṣé o lè ṣe é tó o dẹ̀ ní sọ fún yàn kankan. àìwọ ni kí n sọ fún ẹ ẹ máa ṣe. ṣé o mọ nǹkan tó ń pè ní amawo márùn. amawo márùn yẹn dá yorùbá adage pé ṣé yàn lè keep secret right. good. ọmọ yẹn. òun ni wípé nǹkan tá a bá ní kó ṣe yẹn ṣé o lè ṣe tétí méjì ò dẹ̀ ní gbọ́. kí ló ń ṣe yín. kọ́kọ́ búra fún wa náà. you are watching too much Yoruba movies ah. kí n is she serious ni are you serious. of course Hey, my Bura. ẹ kò okay, okay. ní sọ̀rọ̀ kan. ah ẹ ti lè mú nǹkan le jù ok èmi tó kẹ́ mo búra fáwọn girls mi mm. wípé nǹkan tó bá ti sọ fún mi mi ní sọ fún anybody àbí. To bá sọ nǹkan. Ah, ah. èmi tó kẹ́ o mo búra fáwọn girls mi pé nǹkan tó bá ti sọ fún mi mi ní sọ fún anybody tí má yẹ ti sọ fún anybody ká kí ilẹ̀ ọ̀rẹ́ kó dà wá ṣebí bọ́sà ṣe sọ. àṣẹ́gun. Hey, sugar boy. uh, babe, I'm sorry for keeping you waiting. How are you? I'm fine. Oh. <coughs> so, allora, chi lo dice, chi lo siamo? I miss you. I miss you too. Oh, that's my baby. <laughs> oh. I can't wait. Come on. Hmm? Mm. so, Emily. So, are you ready for action tonight? I'm ready. Plenty of it. <laughs> Take it off, baby. Oh, no. Oh. What's up with the chair so that I didn't put in your seat? <laughs> oh, God, this one's going to kill me. Oh, it's the chest for me. Oh, my God. Come on. Oh. I love you. Again, again, again. Come on, give it to me, baby. àdúnídùn ni ọmọ tó dùn <laughs> ah. oh my god you like those styles, abi ṣọlá mama ojú ọbí lójú kan lónìí orílẹ̀ tí ẹ̀mí kan lẹ̀ ẹ̀pẹ́ ìdúná èló ni mo fẹ́ last time. ah last time wọ́n mi là ní o. nǹkan tó ṣe lé mi eh. máa dọ̀bẹ̀ times three. Eh. <laughs> <laughs> That's why I love you. Eh? Love you too. Now, you don't double my pay. Yeah. Àwọn. Kí ni? Àwọn. Ẹ o ti tó nù o ti tó nù nù nà mú kí ya mú kí. Ẹ má wọrí o. Nígbà tí o gbà ó kọ rí. Ẹ ṣe kí ni màmá? Ah. Eh, but babes, why now? Ah, ah. Chief Oyede náà ni ṣé o ti rí nǹkan tí chief ń ṣe. lo ah, ah. ṣé o ti rí nǹkan tó ń ṣe ó bá yìí dá mi dúró sí bíbá mo kàn dúró sí tán bíbá látẹ̀ nǹkan tí mo dẹ̀ sọ fún ọ táìmù tí mo máa ṣe tán bíbá. Ah, ó ti wá pé wọn náà bọ ní sùúrù kò yẹ kó pẹ́ dé mọ́ kò sí problem àwọn ṣe bó ti pé wọn. ṣebí mo ti mo tún share location sí wọn. calm down ni kò ní sùúrù kò ní pẹ́ dé. mọ́tò wọn kọ́ ló ń bọ̀ lọ́nkàn yẹn ṣó tán ṣó tán mọ́tò wọn ló ń bọ̀ yẹn. kí ni látẹ̀ nǹkan eh. Eh wọn ti ọ ṣàdẹ ti wá dé má bínú má bínú má bínú pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ ẹ wọn ti dé báyìí ó yá túra ẹ. Eh? chief ẹ káàbọ̀ sá. màmá mi yàn. ẹ káàsán. ẹ kúlé. ẹ wọ ẹ ti dọ́rẹ̀ẹ́ mi dúró járe látàárọ̀. ṣé kì í ṣe pé ó ń bínú ṣá. bẹ́ẹ̀ni tó ti ń bínú báyìí. ẹ wàá lè bá ń bẹ̀. ó yá tójú ká. àṣàjẹ bèbè àà ìfẹ́ ló wà lórí ìdúró ayọ̀ mi the sugar in my tea àà olólùfẹ́ mi one and only má ṣe bẹ́ẹ̀ má ṣe bẹ́ẹ̀ tráfíkì ni. Mm àti olórí burúkú dírẹ́fà sórí nǹkan tí wọ́n dálẹ̀ ṣé mi ò ní kó gbẹ́sẹ̀ lé tọ́tù ẹ́n má bínú ọmọ burúkú yìí ni ẹjọ́ tí wọ́n á ń bínú nìyẹn sórí tó bá ń bínú gbà yẹn gan ló máa ń wù mí sí ṣé kí n bá kí ẹ gidi ni. jẹ́ nkun ẹ ẹ ṣe máa pọ̀n mi. a ṣáà máa pọnra wa nu ilé. ẹ wo ẹ fi mí lẹ̀ jàre. jẹ́ ẹ jẹ́ nkun ẹ. mi ò láìkẹ. ẹ má bínú ṣé yẹn náà tóbi ẹ ṣe o o ṣe o kú àlejò. <laughs> ẹ wo just just be a gentleman and take me like that. okay má bínú ṣùgbọ́n. mo ti gbọ́ ẹ ṣáà ẹ ṣáà take it like a gentleman. ẹ ṣe o ẹ ṣe o jẹ́ wá ah, máa ṣí máa ṣí máa ṣí ah ah ah ah ọ̀ya ọ̀ya ọ̀ya wọlé. pé kọ̀lẹ́ nàá ẹ lọ rẹ báwo ni Wo, ó ibi tí mo sọ fún ẹ pé mo lọ mo ṣe ń jáde báyìí mo kàn rí ọkọ ẹni pẹ̀lú ọmọ olórí burúkú olùsì má ṣàǹfààní tó ló ń disturb ẹ pẹ̀lú calls yẹn mo ti rí wọn o and now i'm telling you tó bá rí wọn ṣe mú dání ìwọ fọkàn ẹ balẹ̀ má wọrí má wọrí èmi máa tírèlì wọn màá bẹ́ẹ̀ mọ ibi tí gẹ́ọ̀ yẹn ń gbé wọ́n wá ra ọkọ fún ni. Ah! ọkùnrin ọlọ́run o ìwọ ṣá ẹ ràn mí ṣé o ní mi ò jẹ dáadáa ìwọ ṣá máa wọrí ṣó máa tẹ̀lé wọn máa wọrí máa wọrí So you asked for why òun ló dé ti gbọ́ yẹn. Hmm, babe hmm? o mi ò fẹ́ kó pa mí ni mi ò lè wá kú fẹ́yàn kan sórí Bridget tó ń wèé ara ò kì í ṣòkúta. but babe can't both of you just walk out of your marriage instead of doing this. what are you talking about? can you even listen to yourself? babe at my age i am over fifty jọ ọkùnrin wo ló máa wò mí sísun tó máa gbé mi sílẹ̀ answer that is one two My husband wasn't like that so when we started. He was pretty active, but now he's passive. Ìgbà tóun ti wá wà passive Le ṣe wawa extremely active. Mm-hmm. What do I do in that situation? Advice. Tell me, lóhùn. <sighs> But oh, mo need happiness me, and I want sugar boy yẹn ló máa make me happy kí ni kí ni babes òun kí ló kí ló ń wò fún ṣé o fẹ́ kórè mi yìí ni o fẹ́ pa mí ni you don't need to leave your home babe you're gonna just be fine manage him ignore him Our kìdè ni a máa ṣe help for. ẹ will help you get a sugar boy. yes say the truth. Mm -hmm. I feel inú ẹ̀ á dùn máa glow òun kí ló ṣe àwa tá a lórí tá a rí. <laughs> a man of that caliber ọ̀túnba ó Oka, ó ká ó ń bẹ̀ ó ń for that matter ó wá sọ pé ẹ eh, divorce ló divorce ló ṣé wọn mọ nǹkan tí olúkálukú go through nínú matrimonial wo àánú mi ṣe tí o bá fi lè sọ pé o fẹ́ kó jáde pẹ́rẹ́ sórí àwọn sẹ́ẹ̀tì ọmọ ẹ̀ oyin kan ẹ̀ àwọn ọ̀nà tó bá máa padà lọ sí. sí àmọ́ gbogbo ilé wọ́n dàbọ̀ tó wọ́n tún sí manage rẹ̀ manage rẹ̀ and at the same mo need happiness ni and àwọn sugar boy yẹn ló máa ń make me happy. you don't need to leave your home baby your home just be fine manage him ignore him our kiri yẹn ma ṣe help will help you get a sugar boy. bọ́ọ̀lù bá gbẹ̀ lámọ̀ràn kan olúrẹ̀wò má ṣe yára gbà mọ̀ràn rẹ. kí ló dé tó ń bẹ kí ló dé tó ń bẹ tó bá ṣe wù ẹ́ ni kò ṣayé ẹ ní èjì ẹ yìí ní èjì ẹ o fẹ́ fi ilé ọkọ ẹ sílẹ̀ àánú mi ṣí ẹ. honestly i I cannot deal with this revelation. It's okay. Listen, don't look at us or see us as bad people. We are your friends, and we want the best for you. Orare Lambeso. Do you understand? All we're asking is get a boy, not even boys, a boy that will be there to take care of you. So, mamu no múnú ẹ dùn, ìwọ in return wàá dé máa fowó Simple. Chai! Chai! Chai! Ah! You know, guys, I can't believe what I'm hearing. Ah. I can't deal with this revelation. Really? Thomas of sọ and you, pé ẹ̀yin my two bosom friends yìí ni màá bá nídìí ìwà this this unspeakable act I can't imagine it ah. are you even thinking at all Imagine, G. ẹ disappoint me man. excuse me. excuse you what even you You that I have so much regard for. What is wrong with you girls? And you know, Ṣebí obìnrin lẹ pera yín mothers right? Kí lẹ fẹ́ fi lé ọmọ lọ́wọ́? Àbí tí àwọn ọmọ yín bá wúrú wàyí ẹnu wo lẹ fẹ́ fi bá wọn wí? Kí lẹ fẹ́ sọ fún wọn? Ah ah listen to me let me tell you something. If you are a true African woman then you would accept destiny ẹ̀ẹ́dẹ̀ gbé àgbélébù tí ọlọ́run ti gbé sí yín lọ́wọ́ you will be responsible with your husband and not start looking for uh, eh, uh, eh, eh, excuse and ways and manners to justify the illicit affairs that you are having. ẹ wo èmi ò ráyè gbogbo ètò ẹ̀ I cannot be caught doing what both of you are doing. I can't even imagine it. I'm not down for this dúdúdú dúdú kiri lọ gbé microphone kó bẹ̀rẹ̀ sí pariwo kí gbogbo ayé mọ̀kọ́ tá à ń ṣe. Eh, eh, eh, ah, hmm? Stop right there. There's nothing more to see. You have decided to go that path. It's your problem. I don't have a problem with it. But what I have an issue with is, it's okay. Look at me straight in the eyes. Hmm. Now, ó ti mọ àṣírí wa. But if you try as little as to spill, why regret the day you were born? Mm-mm. Read my lips again. Wàá wò pé kí ló wá sí ilé ayé fún ní nǹkan tá a máa fojú ẹ̀ rí. Ohun tó balẹ̀ gbà máa fi lọ yan ṣùgbọ́n. Ohun tó balẹ̀ gbà máa fi lọ rẹ̀. Pèsè ilẹ̀ jẹ́jẹ́ o níwájú Elédùmarè. Má ṣe hùwà tí ó dá sọ́rẹ́. Mom, yeah? are you expecting a visitor? I was just gonna ask you the same thing. Are you expecting anyone? Rárá o. Hello. How long she get for? Ah. Daddy ni o. Daddy ke? Yeah. Ah. Your dad? Yes. Who do you expect? Daddy! <laughs> Welcome, my darling. God bless you. How are you? How are you? I'm okay. I'm okay. Kí ló dé tó ju ẹ̀kọ́ No, kò sí mọ̀. Mo fẹ́ fi nǹkan kan rẹ̀. Mom! Ah! Ah! Ọ̀túnba kí ló dé ten ten please just just stand up ṣé fẹ́ kó bá mi ni. it's okay jẹ́ kí n wà báyìí mo wà òkè báyìí just forgive me eh, dáríjì mi. Ah, ah. ṣé ẹ fẹ́ kó bá mi ni ṣé ẹ fẹ́ kó bá mi ni ìwọ ọmọkùnrin ẹ̀ ẹ̀dẹ̀ dídé ńlẹ̀ àbí ẹ ti gbàgbé pólóyè níyì ni wọ́n á ní mo jẹ́ kó lóye máa kúnlẹ̀ fún mi nínú ilé ẹ jọ̀ọ́ ẹ̀yin lọ́kọ ẹ̀yin ládé orí ẹ̀yin ni bàbá nínú yìí ẹ ẹ ní ẹ̀tọ́ àti kúnlẹ̀ fún mi ẹ jọ nítorí Ọlọ́run ẹ dìde ẹ má fi tiyín kó bá mi o mi ò fẹ́ wàhálà. Orítókè má fi mi sílẹ̀ rántí mi àti ẹ láti way back from school hmm. tó bá fi mi sílẹ̀ sìn everything ti tán nìyẹn báwo mo ṣe fẹ́ kó báwo mo ṣe fẹ́ survive. oh really. without you I'm nobody. oh really. ẹ̀yin mọ̀ yẹn tẹ́lẹ̀ ẹ mọ̀ ẹ́ tẹ́lẹ̀ kẹ́ tó máa rìnrìn gbèrègbèrè rìnrìn gbàràbàrà káàkiri àdúgbò káàkiri àgbáyé ẹ mọ̀ ẹ́ tẹ́lẹ̀ ẹ jọ̀ọ́ nítorí ọlọ́run ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́ o ẹ kébì wọn bẹ̀yìn ni mi ò fẹ́ wàhálà kankan rárá rárá ẹ jọ̀ọ́ ẹ dìde. àtúkẹ́jẹ́ ń lọ báyìí jọ. ìbùkún òde wá sí tiẹ̀ kó lára. tókẹ́ tókẹ́ why now. why what what is it ṣé fẹ́ kó bá mi ni mo ní ah. kẹ́ dìde lẹ̀ ẹ kọ̀ ẹ dìde ẹ kúnlẹ̀ síbẹ̀ téèyàn bá wọlé tó bá yín bẹ̀ kọ́ wọn níyàwó ẹ̀ ní kó máa kúnlẹ̀ ájọmọ̀ wa ń bìbà yìí ni. ah irú mistake ńlá wo ni mo ṣe yìí náà eh, àwa ọkùnrin a máa níyàn lé a máa dọ̀kà láàmú eh, nítorí ìbánu five minutes péré ah okay i know you you a good woman to me Eh, ìyàwó dáadáa ni ẹ jọ dáríjì mi tí ẹ wo táwọn ọmọ amú mi lára. oh really? ṣé yìí wo táwọn ọmọ mi lára? no I ask you nígbà tẹ́ ẹ̀ ń rìnrìn gbèrègbèrè kiri àdúgbò ṣé ẹ wo táwọn ọmọ mi lára? let me even ask you a question. ṣé àwọn ọmọ eléṣè ṣoṣooṣo tẹ̀ ń gbé kiri yẹn àwọn ọmọ tó dàbí toothpick tó dàbí gbàlẹ́ yẹn when you eventually fall into trouble or something happens to you maybe health hazard or or you have a setback or something, will they stand for you? No, they will not. They will not cater for you. They will not stand for you. They will not take care of you. And me, you know, I'm a sí lọ́rùn. Àwọn àgbà bọ̀ wọ́n ní tíjì bá bàjẹ́ that nídìí ló máa Think about bá dẹ ẹyẹ máa one ni wọn Rubbish. Ah! I'm a jẹ́ kí yàn ṣìgbé o. Ah! Ah! Ah! Ah! Ah! ah. I'm <sighs> sorry. Hmm tí ò bá kí ṣe tìfẹ́ tí mo ní sọ́kàn mi. exactly ìfẹ́ yẹn náà ni kò wò mọ́ mi lára my dear eh, orí tó kẹ́ forgive me please eh, ìfẹ́ yẹn ni kò wò mọ́ mi lára you know I love you eh, it was a mistake I'm sorry. ọ̀gbẹ́ni jọ fi mí sílẹ̀ kọ́ kẹ́kẹ́kẹ́ kúrò lẹ́gbẹ̀ẹ́ mi jàre ẹ fi mí sílẹ̀ jàre. orí tó kẹ́ ṣé o ti forgive me nìyẹn. ọ̀gbẹ́ni shift abẹ. Hmm. orí tó kẹ. leave me o èmi ò eh? bá yín ṣeré o. abẹ ní mi. akọmọ náà ẹ. abẹ ìṣèjọ. tókẹ́ tókẹ́ tókẹ́ tókẹ́. that's my darling wife. Hmm? Thank you. ẹ má fọwọ́ tẹ́tí fi pamọ́ tó dàbí irin yẹn ẹ má fi pa èyí lára. ah ah, ah ah come on now. Dear mo dẹ̀ ń pè yín ẹ dá mi lóhùn ẹ kàn kọjá lẹ́gbẹ̀ẹ́ mi pọ̀ lálejò ni ẹ ó yẹ kẹ́ gbàlejò sí ìsàlẹ̀ kò ṣe òkè ló yẹ kẹ́ gbàlejò wa. wọ́n ọmọbìnrin ìṣó gbádùn mo béèrè ni o ṣé kọ́bù ẹ wà nù lé ta wà nù ẹ̀yìn ṣó bá mi kọ́ lé ni ṣó mọ bí lè ṣe bó ṣe dòun so ìwọ ló máa sọ ibi tí máa múyàn lọ àbí ibi tí mi ò lè múyàn lọ nínú ilé ara mi ìwọ ló máa sọ yàrá tí máa wọ̀ àbí yàrá tí mi ò ní wọ̀ no no mò ń bọ̀ ṣé o fẹ́ máa sọ ibi tí máa rìn sínú ilé mi ni because i don't understand ṣé wàá bẹ́ẹ̀ ìgbà tí mò ń kọ́ ni ṣé tọrọ ẹ ta mọ́ owó ti fi kọ́lé yìí ni tó bá ń ra sìmẹ́ǹtì ni àbó bá ń ra blọọkì tó bá ń sanwó fáwọn ọmọ onílẹ̀ ni ṣọ́rẹ́ o ṣọ́rẹ́ inú ilé mi ni mo wà o ọlọ́run dẹ̀ ló jogún ẹ̀ fún mi máa gbọ́ nǹkan tó ń sọ náà. obìnrin ah. bíbí èmi ló ni mo ti máa ń sọ wípé mi ò láìkẹ́ máa pariwo. òun ni. tó bá ti ṣe bẹ́ẹ̀ yẹn yín kẹ́ calm down ẹ̀yìn ẹ̀ need gbogbo eléyìí àti stress ara wa láti ta ká délé ń sìn ká relax ká unwind next thing ni kẹ́ máa pariwo kẹ́ ẹ̀ mọ̀ kó tẹ́ bá ń pariwo yẹn ń sìn ẹ̀mí máa lọ sókè ẹ̀mí máa lọ sókè ẹ̀mí máa lọ sókè. lọ́ọ́ máa jò já àmì. tó fẹ́ já mi lẹ́mìí ni àbí kò kò yé mi fún. kò yé mi nǹkan tó yẹ ká ṣe ní ìsìn tá a ti wà nílé relaxation ló máa ń pè ó jẹ́ ká relax <laughs> kí nǹkan tó máa ṣẹlẹ̀ ń sìn ni pé bí a kọ́ lọ sínú kitchen hm, kọ́ lọ prepare oúnjẹ tí àwọn méjèèjì máa jẹ káwa dán wa a máa lọ wẹ̀. àjà ah, ah. ṣe bẹ́ẹ̀ ìránṣẹ́ ìṣù lélẹ́yìí má jà jẹ májèlé oh. a lè order láti ta. Eh, eh, um, exactly eh, ah. ṣé mo kọ́ tá a máa ṣe ok máa order online then wọ́n máa gbé wa ìyẹn àwa lọ wẹ̀ wọ́n freshen up for ẹ̀ ẹ̀ wọ́n freshen up tán ẹ̀ while táwọn freshen up yẹn káwọn lọ sínú kọ́ lọ tẹ́ bẹ́ẹ̀ fún wa. ìyẹn náà ṣì léwu ìyẹn náà ṣì léwu nǹkan bí wọ́n ṣe ń ṣe wọn kò yé mi wọ́n lè lọ fẹ̀gún sí abẹ́ bẹ́ẹ̀ Ah. àbí kán lọ gbọ́n wèrè pè sí. That's true, and my skin is very, very eh, eh. delicate. Um, okay, not to worry, eh? I'm not worried. Eh, and babe, let's just go and have our bath then. Ó ní yàrá jíjẹ, so kó má kó má tẹ̀ wọ kàn jẹ́ kí èmi lọ tan AC. Ah, um, excuse me mi ò sọ fún ẹ ó ti ń bá kan ládé. èmi <laughs> ò ṣe like stress na because mi ò ṣe like ariwo ṣé ìsàlẹ̀ làwọn máa wà because i don't like listening to sounds when you know <laughs> tí bá ti ń pariwo yẹn kí. ìgbà tá <laughs> a ti wọnú ilé àti ra wa mọ́nú yàrá. Eh, eh, eh. ariwo mi pọ̀ o ká má máa lọ sọkọ́ tókẹ́ mà láyà o ó ń prove pé òun angel òun saint dúnádúná kí ni sínétọ̀ sọ. Hm, sínétọ̀ ọkọ mi ò tí ì bá mi sọ̀rọ̀ látànà kò tí ì la ẹnu ẹ̀ báyìí láti sọ ha sí mi ṣùgbọ́n michel ìyẹn tó máa ń lẹ̀ mọ́ mi tó máa ń ṣe bí ológbò káàkiri máa ń lẹ̀ mọ́ mi kiri my daughter has not even said a word to me michel ní pé òun hate me àtàná yẹn ọ̀dọ̀ bàbá ẹ̀ ló wà mi ò tí ì rèé àárọ̀ yìí kọ́ káyọ̀dé ló jì mí kò sí kò sọ̀rọ̀ burúkú tó ọmọ mi ò sọ sí mi tán ọmọ mi ní òun rìgírẹ́tì pé èmi ni màmá òun òun hate me káyọ̀dé tó jẹ́ pé every now and then ló máa ń prefer love ẹ̀ fún mi ah ayé mi ti bàjẹ́ ah tókẹ́. ṣé wàá tún pé tókẹ́. kí ni mo fẹ́ pé tókẹ́ fún ní o dá mi lóhùn ṣé mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ ẹ̀ pé ó ṣe oníṣẹ́ ẹ̀jẹ̀ ni àbí pé mi ò understand why would I call her. bò wá jẹ́ kó mọ nǹkan tó ṣe náà ṣé mo gbé nǹkan tó ṣe yẹn ó fẹ́ báyé ẹ̀jẹ̀ ni. ó ti bàjẹ́ tó bá tí àti ṣe fẹ́ mi wo ayé ẹ̀ máa bàjẹ́ ní sọ pé kúlẹ̀ rẹ̀ ṣẹ̀ mi àgò kílà. kí ni nǹkan tí mo ṣe fún why. hello. hello hello sórí pé olórí burúkú obìnrin ni ẹ e. màá sẹ́ǹdì fọ́tò sórí fóònù ẹ e. kó yẹ̀ wò dáadáa ṣojú gbọ́ mi ò gbọ́dọ̀ padà bẹ́lẹ̀ o. Ah! kí ni. yé ayé mi ti bàjẹ́. kí ni náà. ayé mi ti bàjẹ́. So we're in this together. Ah! Tókẹ́ has a price to pay. Ah, Tókẹ́ ti wrong. Ah! See, I, I can explain. Explain what, mommy, exactly? How do you want to explain it? That you're sleeping with a guy young enough to be your own son. Mommy, you know what? You raised us well. So I don't really have much to say here right now. I just want you to know today you lost a son. Ah. Thank you. Ah, Kayode, ọkọ mi, come, Kayode, come, mi, Me, me, tu. Mọ́mi, why are you yelling? No, why are you yelling? Ṣé fẹ́ sọ me kẹ́yìn you wà burúkú and mọ̀ pé wà burúkú I'm sorry. You're sorry? Lẹ́yìn tí mo be bí role model. I didn't even know I was making a mistake. No, you just come back here ṣẹlẹ̀ jẹ́jẹ́ o níwájú Elédùmarè má ṣe hùwà tí ó dá sọ́rẹ́. ohun tó balẹ̀ gbà má fi lọ yan ṣọgbọ́n ohun tó balẹ̀ gbà má fi lọ rẹ̀ ìṣẹ̀lẹ̀ jẹ́jẹ́ o níwájú Elédùmarè má ṣe hùwà tí ó dá sọ́rẹ́ asopọ̀simu ó ń fi kó pamọ́ ní ìlẹ̀ bí ó wà nìkún ó mà wá ní kẹlẹ́bẹ̀. àṣesílẹ̀ ṣóun là bọ̀ wá bá ohun tó balẹ̀ gbà má fi lọ rẹ̀. ìsìlẹ̀ jẹ́jẹ́ wo níwájú Elédùmarè wo má ṣe hùwà tí ó dá sọ rẹ̀. ohun tó balẹ̀ gbà má fi lọ yan ṣọgbọ́n ohun tó balẹ̀ gbà má fi lọ rẹ̀ ṣẹlẹ̀ jẹ́jẹ́ o níwájú Elédùmarè má ṣe hùwà tí ó dá sọ. tọkẹ you how dare you oh mo rò pé ọmọ gidi ní ẹni o ti ń bá ajá rìn ìwọ náà dẹ ti ń jẹgbẹ I never knew you a frozen woman you jumping from one bed to another. abájọ mo bẹ̀ ẹ́ ẹ̀bẹ̀ ẹ̀ dẹ̀ lọ just easily like that mọ̀mọ́ ẹ̀ ìyẹn pé òun náà ní plan sisi you were sleeping with those useless boys on the street I'm not wọ́n lè fi ìdára wọn ìwọ ló ń bá sùn torture you n ò tẹ́ ẹ lọ́rùn sọ fún mi ọjọ́ òru pè mí tí mo dẹ́ ẹ lọ́rùn ẹ́ so bí mo ṣe máa ṣe fún from day one to máa sunkún yẹn bó ṣe lọ sunkún lábẹ́ àwọn john boys Then right is that you oh oh oh wait wait tell me tí n bá decide pé mo fẹ́ fẹ́ ìyàwó mi lè kí ló máa ṣe torí mo respect ẹ because of the love I have for you what if I stop tí mo ṣe mo drop pride mi mo kúnlẹ̀ fún ẹ. look here I am in charge I'm the king in my palace baálé eléyìí ni mí mo dẹ̀ bá lórí ohun gbogbo mo bá lórí ẹ mo san eh, eh, bright price ẹ ẹ eh, mo san owó orí ẹ buhari god mo rí ẹnu fọ́tò náà ṣé mo rí ẹ tọ́kẹ́ you i will deal with you mo lọ́pọ̀ láti bẹ̀ sọ o voltage tó wà láàrin èmi àti ẹ is broken ṣe tiẹ̀ kí n live your life and let me live mine I am done with you I am done I am done live your life let me live my life flow the moon ìṣẹ̀lẹ̀ jẹ́jẹ́ o níwájú Elédùmarè má ṣe hùwà tí ó dá sọ rẹ̀. ohun tó balẹ̀ gbà má fi lọ yan ṣùgbọ́n ohun tó balẹ̀ gbà má fi lọ rẹ̀ ìṣẹ̀lẹ̀ jẹ́jẹ́ o níwájú Elédùmarè má ṣe hùwà tí ó dá sọ̀rẹ́. asopọ̀símù ó ń fi kó pamọ́ ni o bí ó wà nìkún ó bọ̀ wá ní kẹlẹ́bẹ̀ àṣesílẹ̀ ṣóun làbọ̀ wá bá ohun tó balẹ̀ gbà má fi lọ rẹ̀ ìsìlẹ̀ jẹ́jẹ́ o níwájú Elédùmarè wo má ṣe hùwà tí ó dá sọ̀rẹ́ ohun tó bẹ̀lẹ̀ gbà má fi lọ yan ṣùgbọ́n ohun tó bẹ̀lẹ̀ gbà má fi lọ rẹ̀ ìsìlẹ̀ jẹ́jẹ́ o níwájú Elédùmarè má ṣe hùwà tí ó dá sọ̀rẹ́ ọmọdé tó bú ìrókò tó bojú ẹ̀yìn òòjọ́ kan lolúwẹ́rẹ́ pànìyàn. ẹni tó tutọ́ sílẹ̀ tó fẹsẹ̀ parẹ́ onítọ̀ madam ohun tó ṣẹlẹ̀ yìí dùn mí gan I've been your family lawyer for so long but in as much mo ti try láti convince wọn wọn kọ́ insist ṣá pé decision làwọn yẹn náà ló gbọ́dọ̀ múlẹ̀ so ma fẹ́ kẹ́ sign in divorce paper yìí á dẹ̀ máa mọ step to take.

máa ṣe gbàmọ̀ràn lọ́wọ́ rẹ o ṣùgbọ́n mi ìmọ̀ràn rẹ nígbà mi o ó léwu o. ohun tó balẹ̀ gbà má fi lọ yan ṣùgbọ́n ohun tó balẹ̀ gbà má fi lọ rẹ̀ pèsè lẹ o níwájú Elédùmarè má ṣe hùwà tí ó dá sọ rẹ̀. àṣegbé kan sí o àṣepamọ́ ló wà o. kó sóhun tá a bù ò ní ṣe o dandan ni. ẹni tó ń ṣeun tìfù ló ń kíyè sẹ́kùlé bó bá ṣe rí ara kì í àyà o. ta lè tó ń disturb mi látàárọ̀ kí ló dé? hello. hey pretty kwame on the line. kwa what? <laughs> you heard me right. Uh, Charlie, I just make I clear you. Na me send all those pictures out. Oh, really? So you ni ẹni náà not one? nínú ìgò tó ń jẹ́ gin. Àbí Kwame? So you did all of this, right? Yes, not me. Because he stopped to give me money. How you want make I survive? How? Kò the problem. You have done your part. But ṣorí continue me èmi àti ẹ máa jọ You will regret the day you were born pẹ̀lú nǹkan tó ṣe fún mi. ṣeré tó bá ń lọ lẹ́yìn báyìí kó máa wo ẹ̀yìn ẹ tó bá jẹ́ iwájú ló ń lọ ni kó máa wo iwájú ẹ. màá jẹ́ kó yé ẹ pé ilẹ̀ yìí ni wọ́n bí èmi sí. you stupid bloody ass. abeg abeg abeg abeg make i hear word e be like say you never learn abi you never learn shebi na your marriage i scatter no worry i go make you cry over your children. we'll see. get off my phone idiot. obìnrin tó ń yálé obìnrin tó ń yálé bí ò bá para rẹ̀ á pọkọ bí ò bá para rẹ̀ á pọkọ. so Kwame ló wà ní gbogbo ọ̀rọ̀ yìí ṣùgbọ́n by the time tí bá ṣetán pẹ̀lú Kwame Kwame I regret ayé ẹ̀ in fact a rí ìyá ẹ̀ á pè ní eh, bàbá. Eh, ó ti bẹ̀rẹ̀ ṣó ti bẹ̀rẹ̀ gbogbo wàhálà ta fafafafafa marriage of over thirty years a dẹ̀ dàrú pẹ̀lú gbogbo ìwà rádaràda tá a ṣe ó tún sọ fún wa sí pé tá a bá hard for ni òun máa dé pẹ̀lú àwọn ọmọ wa ta ló fà á ẹjọ́ ẹ̀kọ́ ṣe bá wà láàrin ìdẹ̀tí awọ́lárinrin ya tó bá tiẹ̀ fẹ́ ṣe anything á jẹ́ pé láàrin èmi àti ẹ. wọ́n ah. mú the funny thing ni pé life yóò balance. ṣé ìwọ ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé life yóò balance ni. èyí tó tiẹ̀ wá dùn mí jù ó ní tẹ́nẹ́lẹ́ni takú sí wàhálà ẹni ẹlẹ́ni ta kó sí wàhálà ta ni. tókè ah, jẹ́ kó rí ẹ pé o kò sọ ara ẹ gidi gan what nonsense are you talking about. ẹ ṣé ìwọ ò gbọ́ pé tí ẹlẹ́ṣẹ̀ bá ń jìyà ẹ̀ṣẹ̀ olódodo máa ń jẹ́ ń ni mo cross tí ẹ nìyẹn let her deal with it ṣe bá rẹ wa ni má upset mi o rí mi gbóná bẹ́ẹ̀ ló ṣí lọ́jọ́ lọ́dọ̀ bá ń jìyà tẹ́lẹ̀ jẹ kí ló kàn mí pẹ̀lú gbogbo ṣe. Oúnjẹ báwo ni? Good evening. Kí ló ń ṣe lójú títì ta ni? Mo wá mọ́tò ni àtẹkọ́mọdé lọ sọ́dọ̀ mi sí mi ìrì mọ́tò. Eh, sọ́dọ̀ báyìí ló ṣàn lọ. Bí ọ̀nà bíbá ni. Ẹ wọlé jẹ́ ń ẹ. Oh, thank you. Hey! Officer, I have a báyìí ni ẹ̀yẹn As you can see, we are men of intelligence and we have the right to search your car. Get down. Get down. There's nothing in the car. Calm down. Shut up. Guys, search the car. Ah, ah. Search the car. Báwo. Kò sí kankan bẹ́ẹ̀. Kí ló tẹ̀ ń wà lára yín báyìí, officer? Ẹ má stress ara yín. Do you have anything there? ṣẹlẹ̀ bá mi sọ̀rọ̀ náà àwọn ọlọ́pàá kí ló ṣẹlẹ̀. young man this is a powerful addictive stimulant substance also known as cocaine. How did you get in possession with this? You don't need to ask me that. that, that that's the order. Ah, ah. ṣé wọn kò lè gbé fún mi ni. You are under arrest. officer mi kọ́ mo ní náà. I would advise you not to say a word because whatever you say will be used against you in court of law. Yeah, I know that, but I'm not the owner. So wọ́n kọ́ ló gbé fún mi sí yín ni? Kí ló ṣe ń parọ́ mọ́ ah, ah, gave it to me now. Who? You gave it to me. Ṣo gbádùn ṣá? Ìwọ kọ́ look gbé fún mi ni. Tọ́mọ me tó bá sọ̀rọ̀. Ìwọ ló gbé fún mi now. Ah, Èmi tí mo fọ́ ní ilé tí mo You bẹ̀. Ìwọ ló gbé fún mi, bókò parọ́ mọ́ you sí, ìwọ kọ́ ló gbé ni. Don't let me take this violence with you, move. Ali, òun ló ní nǹkan ìṣẹ́bọ̀wẹ̀ lè ti gbá. Mo dáràn. Ìwọ ló gbé fún mi officer No, no, no, leave him, leave him. Get Ẹni tó ní nǹkan èrè. Take possession of the car, move. Move. Ìmọ̀rí. Move. Move. Move. Ọmọ ah. ìṣó mọ̀ kó tó ń Chief, ọ̀daràn yẹn lélẹ́yìí. Wọ́n wò náà. Um, tó bá máa fi di Monday, a máa charge ẹ̀ sí court. Ayẹyẹ Adá for illegal possession of arms and ammunition. ayé yín ò ní bàjẹ́ ayé yín ò ní bàjẹ́ olójú fẹ́tò fẹ́tò. sá àti ìṣẹ́ni nítorí ẹni pé kíní yẹn mi ò mọ́mọ́ ṣe kò síṣẹ́ ni àtijọ́ àti mu náà ni. mo kàwé sá mo kàwé sá mi ò ríṣẹ́ ló jẹ́ kí n máa ṣe ṣúgà bọ̀ ẹ̀ ṣàánú mi sá please sir ṣẹlẹ̀ rí bò yẹn àwọn fire arms yẹn mi ò mọ bó ṣe débẹ̀ i don't know àtọ̀ ẹ̀dọ̀ ìṣàánú mi èmi tí mo lò bíbá ìṣá ah ẹ̀mí mi ti fẹ́ bọ́ ṣáìdù. ọ̀fọ́n ò lè olójú funfun bí ojú ògbòdò sugar boy ṣó fẹ́ gbọ́ tí màá fi kó òǹbí mi ò fẹ́ gbọ́ pẹ́kẹ́ lẹ́nu ẹ̀ mọ́. ok sir yes sir. ó ṣe ń sọ̀rọ̀ ó lè olójú kòkòrò ó fẹ́ bà ayé ìyàwó mi jẹ́ àbí aláyàfẹ̀ǹfẹ̀ kò tó bẹ̀rù kò tó ṣáájú fún ẹ ẹ̀rù tẹ́ ẹ bẹ́ẹ̀ àdúrà àyà yìí náà ló ń sì dé lórí jẹ́ ń béèrè question kan lọ́wọ́ ẹ̀ kí ni nǹkan tó rí gangan kí ni nǹkan tó rí lára ìyàwó mi tó mú ẹ̀ kí ni nǹkan tó fẹ́ gain kí ló fẹ́ derive nínú wípé kó má tẹ̀ lágbàlagbà nǹkan tágbà ń jẹ ìwọ náà fẹ́ jẹ ó fẹ́ mẹnu ẹ̀ ó fẹ́ mọ̀ yàtọ̀ àbí olójú kòkòrò ò ń ṣépè fún mi náà ọkùnrin àbí ò ń fọkàn ṣépè fún mi pé kí lèmi gan rí lára àwọn ọmọ kéékèèké tí mò ń tẹ̀lé kiri kò lè yí ẹ ọkùnrin lèmi orí tèmi fi ṣèwe òun náà ni mo sì fi ń ṣe àgbàlagbà àgbàlagbà ọkùnrin lè fẹ́ ọmọ tó kéré sí obìnrin ò gbọ́dọ̀ dánwò èmi ò mọ nǹkan tí ẹ̀yin ọmọ ọ̀sìn tẹ̀ ń wá kiri tá a bá máa wí ẹ sọ pé ṣúgà mọ́mì ni wọ́n ṣé wọ́n da ṣúgà sára ni tí ò bá ṣe ojú kòkòrò owó àìmọye irú yín tó ti pàdánù ẹ̀mí ẹ̀ nítorí nǹkan tẹ́ fẹ́ jẹ ò jẹ ẹgbọ́n ẹ ẹ máa tẹ̀lé ẹgbẹ́ ẹ̀yà yín káàkiri ṣáwọn ti sí sáìsì yóò sì ń bẹ̀ ni tó jẹ́ irú sáìsì àwọn ìyàwó títí wa lẹ́yìn fẹ́ máa fi ṣara ni di mò ń bèrè ni ó lè ẹ́ ọmọ tó bá wá sọ pé nǹkan tá gbà ń jẹ lòun náà fẹ́ máa jẹ òun náà la máa fi kó oúnjẹ àgbà kí ló porúkọ ara lẹ́ẹ̀kan náà olúṣọlá nìsà olúṣọlá wàá ọdún mélòó. thirty. ó jìnnà síyàwó mi o ó ṣe kéré inú ayé o thirty years ẹ̀ṣẹ̀ at least ó kéré jù adájọ́ sì lè wo ṣe fún ẹ kó fún ẹ fifteen years. Um, judge uh, uh, presiding judge ni wọ́n máa dájọ́ àwọn ọmọ àmọye ọdún tó máa fún. ọmọ àmọye ẹ ó kéré jù ọdún fún fifteen fifteen ah, plus ah, thirty. Ah forty five nìyẹn sá. àwọn tẹ kàwé ọmọ <laughs> ah, mars. mi ò ríṣẹ́ ní sá. forty five years ẹ ó sì yàn jùlọ ayé ah. ó sì lè gbé nǹkan ṣe dáadáa ṣe ní ayé. ẹ ṣàánú mi má dé lu ewì tí mo lò lù sẹ́ẹ̀ rẹ̀ níbi tí fẹ́ bọ́ mi ò wá bó ti fẹ́ dúbà ló bá mi bí bíbá. o ò tọ́ sí bá. Ah, ẹ ṣàánú mi. ó ṣe bẹ̀rẹ̀ ní o fifteen ò pẹ́ ò ní jáde. okay okay èmi ti àgírí ìdìyà ìṣẹ́ tí mo ṣe ni mo jẹ bọ́tà uh, kó lódodo máa lọ kú sípò kà i have a confession. ṣé ò bá ti ní kó bẹ́ẹ̀. okay you can go ahead. ó dẹ̀ ṣọ́ pé nǹkan tá à ń ṣe ṣó ọ̀kẹ́. kí ló ń ṣe ẹ́ Àdùnní kí ló ń ṣe ẹ́ gan-an kí lóye tó ń gàgì sẹ́yìn o bóyá kò yẹ ṣó mọ̀ pé Tókẹ́ ti mọ secret wa and she can decide to snitch on us at any time now let me ask you tó bá lóun fẹ́ wa tu wa fó jọ kí ni nǹkan tá a máa ní láti lo against ẹ dá mi lóhùn you are right eh, but kí ni ìfẹ́ ti. <laughs> this one ah. ó máa jẹ́ conning sexual urge it is stimulant she will be thirsty for sex. <laughs> but àwa ní jẹ́ kó ṣẹlẹ̀. a máa wà nù yàrá pẹ̀lú wọn all we need is just pictures of the two of them naked on the bed. ó tán but eh, báwo ló ṣe máa wà satisfy pẹ̀lú ah, sexual urge. Oh, kí ló ṣe é gẹ́ọ̀ yìí ó tẹ ní ẹ o ah, ah, bó mo ti rí ẹ náà ok since tó o mọ̀ bóyá kí n ṣàlàyé fún ẹ tó bá ti mọ nǹkan tó fẹ́ mu a máa fún lóògùn oorun a sùn lọ maybe for like eight nine hours by the time tó bá máa she's fine. wow Bridget the baddest of our baddest the baddest of our baddest oh my god get it. Mm. Who's the guy? Oh, mm-hmm. Oh yes kò sí Put your mind address. I'm not a cheat on you. Mo like ọmọ ẹ̀. Bàbá àwọn ọmọ tó gbófin. Mi ò lè wá mi ò lè mi ò gbà ó mi ò gbà ó mi ò sọ̀rọ̀ débẹ̀ o. Béèrè àpọ̀. I'm good. <laughs> Um, um, so, uh, I will later. See you later. Yeah. Oh, Take care. Bye. Ah! I'll be right there. We have to talk. Yes, it's true. to long lasting <laughs> yes. friendship. Yeah. There you go, girl. Boy. Madame Madam Toke has set on up, I drug him. Ah. Okay. Ẹ̀yin ọmọdé, ṣe fẹ́ balẹ̀ ayé jẹ ẹ jọ èyí tó túṣe ìsọ yìí kí ló ń pe irú ọ̀fẹ́ǹsì báyìí. pẹ̀lú bó ṣe jẹ́ pẹ́nu ara ẹ̀ ló tún fi sọ eléyìí ní ọjọ́ Monday ara àwọn ẹ̀sùn tá a máa fi kàn. òun náà ni conspiracy blackmailing and attempted rape. lórí bó ṣe gùn sórí bí ẹ ṣe another one tó wá dìbọn fúnra rẹ̀ orí bó ṣe gùn wa má bàrà jẹ́ you are still a young at least mo sì lè bẹ adájọ́ instead of bóyá tẹ̀ kán bá wa kán ṣàánú ẹ̀ bó jẹ́ márùn five years kán fi mọ́ fifteen. ah sáà ah, ẹ má ṣe yẹn sáà ẹ má ṣe yẹn sáà ẹ jẹ́ kí n máa lọ lọ́dọ̀ lọ́fíà. ọ̀daràn ni ọ̀daràn ni arákùnrin sá ọfẹ lọ láyọ̀ àtàlàfíà. kò ní láti máa gbé láwùjọ àwọn èèyàn gbogbo egun tó fi ba ara ìyàwó mi jẹ́ yẹn àkáǹtì oníkèmí kàn yẹn sí at the age of fifty years tó bá sì jáde ààrẹ á sì wà náà àbí abẹ́ wáyàwó ti tiẹ̀ tó jẹ́ sáìsì chief ẹjọ́ nítorí tọ́lọ́run a ní láti dáàbò bo ìpadà sínú sẹ́wọ̀n ṣẹ́gbọ́n. Bridget. Bridget. I won't do it again. I love you. Wholeheartedly. I love you too. I'm sorry. Kí ló béèrè lọ́wọ́ mi tí mi ò fọ́ ẹ? In our entire life. Kí ló to tó to tó ṣe yìí fún mi? Ọjọ́, <sighs> mo máa ń gbẹ̀gbọ́. I'm sorry, please. Please forgive me. Just forgive me. It's Hiç otur içimini istemem. I'm sorry. You're too so low. You're too so low. You did what you did. I'm sorry. Why? I'm so no, just tell me why. I'm sorry. Shikemo. Baby Shikemo, please forgive me. Please. Please forgive me. Ìgbà tá a bẹ̀rẹ̀. I do six. I do five. I do four. If I cannot do all that, why will it be Shali? Why? I'm why? Sorry. I'm sorry. I'm sorry. Má sunkún ọ̀dẹ̀jọ́. ọ̀dẹ̀jọ́ ní ti bẹ́ẹ̀ mọ́. Ní ti bẹ́ẹ̀ mọ́ ọ̀dẹ̀jọ́. I'm sorry. Ah, ọ̀dẹ̀jọ́ má sunkún. I'm sorry. I won't do it again. I swear. I swear I won't do it again. Just forgive me. Bridget. Yes. Bridget. Yes. Go and sign my divorce paper. Ah, ah, ojo, ojo. Obìnrin tó ń yálé, obìnrin tó ń yálé, yóò bá para rẹ̀ àpọ̀kọ̀. Yóò bá para rẹ̀ àpọ̀kọ̀. Àwọn àbábọ̀, wọ́n ní ọ̀rẹ́ ló ń là ní ọ̀rẹ́ kan náà yìí náà ló ń ṣekú pa ni burú nǹkan tó ń ṣẹlẹ̀ ń sìn ẹni tí ò bá mọ̀ dí ọ̀rọ̀ má ti bílẹ̀ pé àgùntàn tó bá ti bájá ni dandan ni kó jẹ̀gbẹ́ mo tinú mi dùn pé o ò jẹ̀gbẹ́ wọ́n ní show me your friend and I shall tell you who you are orú àwọn retí wọn bá mi. ẹ náà wo bọ́n ṣe set ẹ up eh? ẹ yà dúpẹ́ lọ́wọ́ Kenneth if not for Kenneth gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ń sìn àní mọ̀dí ọ̀rọ̀ ọ̀rọ̀ bíbélì tẹ̀lé ó ní ká wádìí ohun gbogbo dájúdájú ká wádìí olúwo bẹ́ẹ̀ ká dé mú. but darling eh? hang on ṣẹ́rí yẹn mm-hmm. ọ̀rọ̀ àwọn ọ̀rẹ́ mi yẹn mm-hmm. ẹ jẹ́ ká pè yẹn ti sẹ́gbẹ̀ẹ́ kan. okay between you and I, let's talk man to woman. Why is it that tí ọkùnrin bá cheat, mm-hmm. right? Wọ́n láyé ń ṣerú ẹ̀. Wọ́n ní ó ti lọ nìyẹn. Mm-hmm. But tóbìnrin bá wá ṣe the same thing, the whole world will turn upside down. Yeah. For example, nígbà tẹ̀yin ṣàṣemáṣe tiyín, ẹ bẹ̀ mí o mo dẹ̀ gbébẹ̀ o a dẹ̀ sọ̀tẹ̀ láàrin ara wa o. Mm. èmi wọ́n parọ́ mọ́ mi ni o it was a lie it was a set up I didn't even do it mm. ẹ ti da irun mi síta. it is love my dear. no ah. what is good for the goose is also good for the gander. Uh. yes why is it that ayé ti normalize wípé kí ọkùnrin má máa stick to their marriage vows why is it that ayé ti normalize pé ọkùnrin nìkan láyé wà fún ọkùnrin nìkan ló yẹ kó máa ṣèrànù kò yẹ kóbìnrin ṣèrànù do you know what leads some of these women to do the things they do? okay for example look at Adoni her husband has been treating her like a piece of shit in the house gbogbo nǹkan tó wà under the skirt lọ́kọ ẹ̀ ń tẹ̀lé he sleeps with the house help he sleeps with the girls down the road he sleeps with everything mm. that he sees under the skirt what sort of embarrassment is that hmm. ẹ máa wo Bridget ṣé mo pé táwọn obìnrin tá a bá ṣe ń dàgbà sí ni libido wa náà máa máa increase sí táwọn ọkọ ẹ fẹ́ kó lọ kọlù when she wants to feel like a woman the husband is not capable to make her feel like a woman báwo lobìnrin ṣe máa máa gbé nínú ilé eight months ten months ọkọ ẹ ò tí ì fọwọ́ kan ó fẹ́ sọ di wèrè nìyẹn now these are the things that lead women outside ó yẹ kó máa address gbogbo àwọn issue yẹn it's not just that tó bá ti wá lọ ṣe mistake lẹ́ẹ̀kan péré you will not start asking for their head. Mm. yes mm. okay so wait wait wait Ọ̀túnba wait mm. are you not trying to tell me that ìkọ́ tó kùnrin ń ṣe obìnrin náà ò lè ṣe àbí is that what you are saying. obìnrin ò lè ṣe listen sórí western world mentality tí gbogbo yín tẹ̀ ti inculcate ara yín sínú ẹ̀ òun ló ń fún yín headache wò pọ́psì mi sìn eight wives ló fẹ́. ooo Tumba you always say this thing and it gets me eh, eh, eh, crazy. wo bi leke relax ó ṣàrìpín mi ò ṣe bẹ́ẹ̀ but what i'm saying is this it is not permissible kí ọkùnrin àtobìnrin kí bí ọkùnrin ṣe ṣe kóbìnrin náà no no no no no no eh let's come back home to our culture and tradition irun obìnrin òun ní ọkọ méjì ọkùnrin ló lè decide pé kéé kóhun you know like irun kan tí mo mo mo kàn try láti fi buttress ọ̀rọ̀ ni you know ah, wọn náà wọn náà. ó dààmú fẹ́ béèrè ọ̀rọ̀ kan lọ́wọ́ yẹn so are you now telling me in a nutshell mm-hmm. that they can never mm-hmm. be equality between a man and a woman? Is that it, what you're saying? It is impossible. ó jẹ́ dé olúwa mi dé o. <laughs> kí ló ṣe ẹ́ báyà kan. Eh, tábàdé sọ̀rọ̀ ń ṣe ẹ máa ní ṣòmọ̀ èjì mi ní ṣòmọ̀ èjì mi ní tẹ̀kàn dàgbà tẹ̀ dànù tó bá tún ní kẹ́ ṣàfidá fix ẹ máa ná láti eight thousand one one five. Hmm. kí ni pírọ́blẹ́mù yín gangan náà torí oúnjẹ ni mo wá dolúwa yín lẹ wá bẹ̀rẹ̀ sí ní gbó bí ajá ṣé Chinwanwa níyìn ni àbí pitbull àbí buabu tó rọ̀rọ̀ yín ò yé mi tẹ bẹ̀rẹ̀ sí ní pariwo bóyá kẹ kúnlẹ̀ síwájú mi kẹ kúkú gbàdúrà sí mi àbí torí pé mi tẹ bá ti lóògùn èmi ni màá kọjú ogun tí màá bá yín ṣẹ́gun wálé. sídi má torí pé a fẹ́ jẹ ẹran tó tóbi mi ò lè pé màálù ẹ̀ bọ̀dà o mi ò lè pé màálù ẹ̀ láǹtì o. ṣé èmi ni màálù? mi rọ́kò tí ẹ lè pẹ́ màálù náà kì í ṣe pọ́ńpẹ́ màálù. kọ́tí mo sọ́kọ́ nìyẹn o sídi màálù ni ẹ. màálù ni mí. yes. ẹ tí ẹ fi mí wé ápù ẹ lémi jọ màálù ẹyin gan jọ òbúkọ ẹran mẹ́ẹ̀. lẹ́nu ẹ àgbàlagbà. èmi tẹ̀ ń lo ẹ́ ọjọ́ òbúkọ bóyá ká kúkú pa ẹ lálẹ́ ká fi ẹ ṣàṣù ká fi yòókù mu gàrí láàárọ̀ la. wà á parí. o ò lè kún pólí bàgì gan. àyíká fẹ́. kí lòun ojú mi ṣé mi mò ń wọn lóògùn fẹ́ onírùngbọ̀n ẹ ló máa jẹ́ o kúrò kúrò kúrò bó ṣe jẹun jẹun náà tó kò lẹ́ran lára hmm. ẹ kọ́kọ́ gbé jàre lóye ló pọ̀ jù. Ah, ah. He will call upon me and I will answer him. etí ò bá gbọ́ yín kì inú you want more power. ṣùgbọ́n ẹni tó bá fi tipátipá gba agbára á bá ilẹ̀ lọ. kò sí ó ṣe ṣògùn kankan bí. shut up. I am Songo. I know who I am. sólógbòrò rìn ni bó mo sàsólò jiyọ lọ́bẹ̀ inájú gbogbo àwọn ọlọ́tẹ̀ Ṣàngó Olúkòso. má fi lọ yan ṣùgbọ́n ohun tó balẹ̀ gbà má fi lọ rẹ̀ ìṣẹ̀lẹ̀ jẹ́jẹ́ o níwájú Elédùmarè má ṣe hùwà tí ó dá sọ́rẹ́. ohun tó balẹ̀ gbà má fi lọ yan ṣùgbọ́n ohun tó balẹ̀ gbà má fi lọ rẹ̀ ìṣẹ̀lẹ̀ jẹ́jẹ́ o níwájú Elédùmarè má ṣe hùwà tí ó dá sọ̀rẹ́. asopọ̀ sí mu òun fi kún pamọ́ ni o bí ó wà nìkún ó mà wá ní kẹlẹ́bẹ̀. àṣesílẹ̀ ṣóun làbọ̀ wá bá ohun tó.